بسم الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عبدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام ولو ما الله وبركاته ọ̀pọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáwà àgbà olùfẹ́wà olùṣìfẹ́wà alìbíwà Muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ́rọ̀ nǹkan gbádìí látàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ̀ wọn bá kúsùnú àwọn anátàwọn òbí wa àtàwọn àlùfáwà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwọn jẹ́mọ́ àlùkùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọmọdé àti àwọn aláàtàlẹ̀ nígbà tá a fi ń ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ni ní ẹni kọlù mọ̀ fi ara kìtàbù sọ̀rọ̀ ìgbà táwa Muhammad bin Abdul Wahhab ìgbà táwa Muhammad bin Salih al-Uthaymeen sí sọ́bọ̀ orẹ̀ tí a ìgbàgbọ́ òdodo ìmọ̀lọ́n lọ́kan lè jẹ́ pé ní tíjọ́ lọ́rọ̀ fẹ́ràn gbogbo òjíṣẹ́ ọlọ́run wa ní tẹ́ tíjọ́ ọlọ́run lọ gbogbo àwọn tí àkà rẹ̀ that's very very important lágbó àgbọ́yé tòhídì yìí lẹ́kí foundation ilé ìsìlámù wà lè bà dúró dé ọlọ́run bá ń bẹ̀ sánú wa dípé wájú bá ti sálàyé lọ ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah وعديث أبي موسى بيت الأبي سعيد الخضر العتدو وعطي عن أبي سعيد الخضر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال كيف العتدو أبي قال موسى عليه السلام يا رب قال موسى عليه الصلاة والسلام àmà pé inú àwọn ànábí ọlọ́run bá nínú òjì ọlọ́run bá ọlọ́run sáré ọlọ́run ma wá bá sọ̀rọ̀ direct láì sí màláìka láàrin òun pẹ̀lú ọlọ́run àwọn ànábí ọlọ́run yóò kọ́ ọlọ́run máa ti búlù sí wọn àmà Musa ó ní àrè àyè kan náà pé ń tó rè sí ní ìlú ọlọ́run máa bẹ́ ní káàtì mi ọlọ́run bá sọ̀rọ̀ direct dé pé àwọn bani Israẹla ní Musa ìmọ̀ lórí òkè ìmọ̀ lọ kó máa díjú ojúmọ̀ ìtùtù àwa náà já lọ àá bí a fojú rí tó fojú rí èmi ẹ̀sìn ní mímu ní ara o nígbà wọn lọ ọ̀rọ̀ ọlọ́run tó ń kó gbogbo wọn dẹ̀ dákú àwọn sẹ́mùn tó gbogbo wọn dẹ̀ kú dẹ̀ dákú nígbà náà dákú mo sára fọjí ọlọ́run ó ti padà lọ́nà tàwọn jí ó bí wà àwọn bàbí Israẹli àmì àwọn ìdájọ́ burú ìgbàyé ọ̀kan náà jẹ́nu wọn Musa ọwá òkọlọ ọkọ̀ sí tàwọn lẹ́sà tó kọ́ ń bókùn tàwọn ọ̀rọ̀ kọ́lọ̀ tó fún lẹ́sà gbóló tí wọ́n fi yẹn ọba tí wọ́n fi jẹ́lọ́ ọba ilé fi wà ọlá fi lè fún kalmà la ilaha illallah bíkìrì ni àdúrà ni ẹgbẹ́ ìrẹ́ mọ́tàwí قال موسى عليه السلام نظرت يا رب قالوا بامي علمني شيئا أذكرك وأدعوك به قالوا باو منين كنت في ماوي أذكرك إما في سنتك وأدعوك به إما في بيوم قالوا في ماوي سابقوني ما في سنتي ولا ما في قال قل يا موسى قالوا يا مدرنا لا اله الا الله سبحانك لا اله الا انت سبحان قال يا رب مثلا قولي ولن كل عبادك يقولون هذا النبي الله دكتور من قوائره ونصلي عن السكال سكال قوائره ونصلي قال يا موسى قل يا موسى لو ان السماوات السبع wọ́n ní kò bá àgbé súnmọ̀ méjèèjì àmìrì hùn àti gbogbo tó wà nù súnmọ̀ méjèèjì gbérí àti ìsìnkú ọlọ́ọ̀bá ní ẹ̀pọ̀ ọlọ́ọ̀bá náà lẹ́yìn súnmọ̀ méjèèjì lọ́wọ́ nù wọ́n lọ arúgbé náà sọ̀rọ̀ àti ìgbà méjèèjì ṣe kíkọ́ta tó wà ní ọwọ́ òṣùwọ̀n kan ọwọ́ òṣùwọ̀n scale wala ilaha illallah fi kọ́ta ilẹ̀ ilẹ̀ labọ́ àlọ́wọ́ òṣùwọ̀n مالت بهن لا إله إلا الله لا إله إلا الله يوتي وجبه وقت روح ابن حبان سوى ابن ابن لبه سوى وحاكم اسمام حاكم وصاعه إمام حاكم بني حديث الصحيح ولا متافر يوروبا ولا قرآن الكريم ولا لا إله إلا الله نعم إليه في حديث أن يقوله أذكرك وأتوك بكل هذا جاي ما في كلمات كده ما في البيوم كما في محمد قولي بقى الاجتهاد أنا سيمونا قول يا ما وجدنا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد هو على كل شيء قدير ìwé ni wọ́n máa wí ó wá sọ pé káyọ̀rọ̀ dùá dùá àràfà tó dájú máa yára gbàjù làgbà àràfà ọlọ́mọṣẹ́ léwọ̀ nìkan kan wa àwọn abdullahi ibn abbas radiyallahu anhu nígbà wọn fún nàbì wọn súnmọ́ nàbì wọn fẹ́ gbọ́ àdúrà wọn ní ni gbogbo ẹni ìtumọ̀ wí náà ni pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk lahul hamd huwa ala kulli shay'in qadir خير الدعاء دعاء خير الدعاء دعاء العرفة وخير ما أقول النبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ثم ولو nǹkan gbàjú nínú àdúrà o òun náà ni ìdúrà o fún ìgbà tí dára fà ìfẹ́ ní èdè nínú gbólóhùn tí mi wí ẹ̀yìn ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó tí mo tí wọ́n wí síwájú mi náà ni láà ìdá ìdúrà àjẹ́ owó láàṣẹ lè kíra ya olmoluk wàlá wàlá hamd owó alákòólù ṣe ń kọlu abdullahi bin abbas ni anabi oni ìtura nínú àdúrà àwọn akókò ìtura kan ó gbọ́dọ̀ wí kò sábà níbẹ̀ àbí kò sọ́mẹ̀ àbúrò pè é ẹ̀yìn nínú àwọn ẹni ayé gan ẹni ayé tó bá lè díwájú olówó ayé kan olówó ayé kan tó ń kì í mẹ́sàn-án mẹ́wàá tó bá ìtọ́lọ̀ kan lọ́wọ́ rẹ̀ tó ní ya abdulrahmani àrọ́mọdọ́mọ ṣé tí yóò lè gbé lórí ọmọ ju òfin àti bí aṣọ ẹtù ọdún yóò gẹ̀ kí wọ́n tó yóò kékeré ní gbé ọkọ ní eyín bẹ́ẹ̀ lọ wọ́n ti ń jẹ́ lọ́wọ́ bá gbogbo òun òun jẹ́ mọ́ ọ̀gá rẹ̀ jù yẹn lọ wọ́n máa ń yẹ lọ́wọ́ bá ọlọ́wọ́ ní ti ti fẹ́ fún un ẹbí eyín ọlọ́wọ́ bá sùpánà ta ọmọ tó yí ẹbí wọ gan lọ sùpánà wọ̀ta àbíkọ́lì ọdún yẹn máa ń yẹ lọ́wọ́ bá la ilaha illallah وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كل ذلك ọlọ́run ti báṣẹ fún wa wọ́n fà á níbi ìṣẹ́lá ní ìbí ìlànà ìrú ẹgbẹ́ kan sún lọ́wọ́ ọkọ̀ sí ìlànà ìkọ̀dù ilẹ̀ ìdọ̀mbọ̀ wà ní ọlá ṣẹlẹ̀ fún wa ẹ olùmúrúkọ lámúlùwà ní ọ̀pọ̀lọpọ̀ fẹ́ àwọn ọmọdé rẹ̀ ó di wa ṣùgbọ́n yẹn kí máa wí ní gbogbo wa ọlẹ́ pé ọmọ wa dáa ó di wa ó wà very very important níbi túbà ọ̀sùn ti ti tàwáfù lóluwa ni láàrin sàfáàtì lóluwa ni tí kò fi kú lẹ́yìn Allahu akbar Allahu akbar gbogbo àárín yé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku lahul hamdu wa huwa ala kulli ma wi ẹgbẹ́ náà ni gbọ́n tó bí à ẹgbẹ́ kọ́ ni labbayka Allahumma labbayka labbayka la sharika laka labbayka innal hamda wa ni'mata laka wal mulk la sharika laka ó di wa ó náà ní dára ilẹ̀ lọ́wọ́ àjọ wọlé ṣe àkídà ni àkídà ni ó mọ́ dùn mọ́lọ́ púpọ̀ ọjọ́ mọ́ wàhálà láti ká mọ́ wàhálà kó mọ́ wàhálà láti gbé àhán nìkan lágbà gbọ́nú ọkàn alùmọ̀kọ́fẹ́rì gbogbo wa sínú kọ́ọ̀tù àmúlò àwọn ṣùgbọ́n ti àmúlò ó di wa ọlọ́ mọ́ta fi wa gbọ́n sọ̀rọ̀ ayé lọ ọlọ́ Qur'an al-Karim náà wọ́n حيث جواب الطلب أنطيق وأنطيق بيعني كما في النهاية كما في السباء الاستجاء كل شيء ستة رويكات عندك جواب الطلب كيف يقول فيه اسمه استجاء فعلا موسى وفيه التي تطلب فموسى عليه السلام طلب الشيء أنه يحصل به أمران الأمير موسى ó ti gbọ́n kankan ní síbi kó orí nǹkan méjì jìkìrò lọ́wọ́ lóòwò jìkìrò orí rẹ̀ ti ọlọ́wọ́ bá wọ́n ju á òwò àti kó wọn kó wọn ti jẹ́lọ́wọ́ bá. àdá bá ń gbọ́dọ̀ kó lù yìí ọlọ́wọ́ á fún ló ẹ́ àdá bá ń gbọ́dọ̀ kó lù yọ̀ nílẹ̀ àdá bá ń gbọ́dọ̀ kó lù yìí lọ́dọ̀ pé kí ni kúlẹ̀ ilaha illallah. ذكر لا إله إلا الله وعامل جملة ذكر تضمن الدعاء بين بلوهي بلو لا جملة كان في تذكني ذكر إمات لغني تضمن الدعاء أصحاب لكنه لأن الذاكر يريد رضا الله عنه قلت أنت سنة الله بعيد أنت الله ينسوني والوصول إلى دار كرامته ونولدات فهي الله بأي الجنة إذا فهو ذكر متضمن للدعاء على الشاعر هنا نجي نتبع الله بأفق سنه سواء الجوان به يجيروا أفقنا واقف بيتي أعفت حادثي قد كفاني ní àábùrò àjẹ́ sígbìmọ̀ kì í dáàkọ̀ bùkátà bí mo fi bímọ mo fẹ́ lówó mo fẹ́ níyì mo fẹ́ ti láì àbí à ó ti túkú mi ìgbà ọkà àánú rẹ ìfẹ́ rẹ in ṣe mẹ́tọ́ta ìgbà yìí níwọ̀n gbà tí ìfẹ́ rẹ bá ti ibi tó ti yí kò mi kọ́ káàkiri. Ọkọ̀ wa ti yọ ní sí mi ọba yìí nìkan ó ti kó ní mo ti àjọ mi sí nǹkan ọlọ́ọ̀bà àti wọ́n àwọn sísè ọ̀gá náà pé ìṣú dáadáa ó wà ní kókó èsì yìí tí àwọn ìgbà ń bọ́ ọjà kò ní kó bá wọn jà òkú tí a máa wọ àárín rẹ̀ pẹ̀lú ọlọ́run ti nífẹ̀ẹ́ rẹ̀ ó torí ẹ̀yẹ́ ń bọ́ dà dánà ilé àdúgbò Muhammad ó jọ́ ọ̀pọ̀ jí nífẹ̀ẹ́ rú ọmọ ti announcement ní láti ọlá Jibrilu mo nífẹ̀ẹ́ lápẹ́lá wọ́n náà máa nífẹ̀ẹ́ ìpàdé Jibrilu wọ́n màláìkà fún máa nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n á sọ ìfẹ́ rẹ̀ sọ́kàn gbogbo àwọn ẹni ẹni yẹn ọlọ́run ní fìtí ní ìlú ma ní fìtí àmàlà ní fìtí àwọn ènìyàn ní fìtí wọn tẹ́sí àwọn bá jà ọlọ́run ni bíbélò ọmọdé ń bọ̀rẹ̀ mi jà àdúgbòtì mo wá ń kọ́ láti wọn náà gbogbo sí wọn bá láti gbogbo sí ṣùgbọ́n ìlà ẹ̀fọ́ gba inú ọ̀rẹ́ ní ìrìn kà ṣé mo sì ní bí ọjọ́ tó ṣe ìfọwọ́ sí ìrìn orí ẹ̀rí àárín ní kọ́dà àwọn èèyàn yìí kọ́dà ọ̀rọ̀ wa ni ana abna ni ṣùrọ̀kọ́ ana abna kini ani shirk ana akpar mọ́rọ̀rọ̀ ní gbogbo gbogbo ọlọ́rọ̀ mo gbẹ́ lọ mọ́rọ̀rọ̀ ana abna dalil lemi ani ṣùrọ̀kọ́ shirk man kọ́dà li amara li asbara amara asbara bi gairi فلبكوا وعملوا الله أكبر أنا أتوقع قال لي أجمعين الشيء أجمع وجود يلوي دوري الشيء ما حتى يكون شيء قال لي دم قوي قال لي بيت بيت نيكو فلبكوا ما قعدت ما قعدت دوري الشيء قال عبد كده خلاص فقالوا لي كان شو كبيرو كان وجود يلوي توحيد Oh, very, very important kí wọ́n bá ìrànjà kí wọ́n bá ń bọ́ wọn jà kí wọ́n jà mo bọ́ra rẹ̀ jà ní ara ní kọjá àti bí ìrìn àrùn ìdílé ọ̀hún sí ìmọ̀ fi táì mutí sí ìmọ̀ fi táì bá wọn ìdìná sí ìmọ̀ fi táì bá wọn jalè sí ìmọ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀yìn sí ìmọ̀ dìtẹ̀ sí ìmọ̀ fi kíkà sí ìmọ̀ gbọ́ngàn tó máa kó báyìí nù bí kíkà kíkà kíkà ilé ìbùdó ìdìná bọ́m bí iye ọtí mú mọ́ mọ́ kíkà nínú ìyá ọkùnrin àti ìnà يأكل عفنات كما تأكل النار العصر كم يواكيك بالبنية كم يواكيك بالبنية ليه أخوي الله الصريفية أقولي بحثت الجراح كل شيء يواكيك لك كيف يا أخي أنت لو أفكر تاني لو دي شيء لو دي واحد دايما ومي ولم تحسبها في بناء لو دي النبي إياك والعسل الصلاة في الكتاب إن العسد تنتشري يحفل أسنان إما الجشاري يوم الجن ما تأكل النار حسب بي جما زبا بي جما زبا بي أوديوا أو كمان هذا كي هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ليوان ولا لا بابي لا تمومي فسيدنا نبي سليمان أني علمنا منطقة سير وأوتينا كل شيء الله أكبر قل علمنا منطقة خير الله قوالي إجيئي وقل وأوتينا الدخل فوا قل أوتى لي الله قلتنا وكمينه أجابي لكجو أجيوه ها الآن لا أين يلوى أجابي لكجو قل قل إنه قل إنه Suleiman Ajọ́n, ẹgbẹ́ àrí Suleiman Ajọ́n, ẹgbẹ́ Suleiman Ajọ́n. Ó dúkú ní èdè. Ìyá àgbà sí Adama, ó ní ẹyẹ wọ Adama Adama àtúntà òkú làwú. Ọ̀rin rí ọlọ́run padà gbogbo ọ̀gbà. Ó ní ẹgbẹ́ Adama Ajọ́n, Adama sí. Ọlọ́run lọ́kùnrin wa bẹ́ẹ̀. Ó lè sùúrù nígbà, ó lè sùúrù nígbà máa tó lọ mi lọ jẹ̀mú ọkọ̀ ọjọ́ ẹgbẹ́ ti bọ́ra jẹ̀mú wà mí bá yín dẹ́kun ara o ara o máa ń tọ́pọ̀ ọ̀rọ̀ sí ní mẹ́nà jọ ara rẹ̀ ní ìgbà àwọn ẹni tó ń bẹ nínú ìgbé àwọn ẹni tó ń bẹ nínú ìgbé. wọ́n ti bá nífẹ̀ẹ́ rẹ̀ ní nífẹ̀ẹ́ ní rí ní nífẹ̀ẹ́ rẹ̀ bí àmọ́ ọ̀tọ̀ ọlọ́run ni wọn ọ̀tọ̀ ọlọ́run ni ẹ wo bá ti adam fẹ́ẹ́fà gbẹ̀lá yẹn ó ní adúwòkà adúwòkà adúwò àdúwòkà àdíkùkà ọ̀rọ̀ ẹ fẹ́ẹ́fà náà ẹni sìdíkúkà sìdíkúkà sìdíkù sìdíkúkà sìdíkúkà ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ọ̀rẹ́ ọlọ́ọ̀bà ni ọ́ ọ̀rẹ́ ọlọ́ọ̀bà kí òun náà ọ̀rẹ́ ọlọ́ọ̀ ni ọ́ wá ní àdúwòkà àdúwòkà ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ni ọ̀tá ọ̀tá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ni kí ni ẹ kára ọkùnrin tí láàrín tọ́ ọ ní wọn nù àwọn ọkùnrin sí wọn nù ó di ọkùnrin sí wọn nìyẹn ọdí ètò ọkọlá bá sí wọn ní kọ̀ọ̀rán ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ nù wọ́n pé sọ̀díkùkà ni kọ́ni mú ọ̀tá kọ́ni mú ọmú ọkọ̀ rẹ̀ rẹ̀ lọ́rẹ̀ ọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ dáadáa nù. ṣe ọ̀tá ọ̀rẹ́ rẹ̀ kí lọ́dún kú wọn náà ọ̀tá rẹ̀ nù ọ́ di yé nítorí nù iṣẹ́ adam ló gbọ́n nínú mu ráyìn ráyìn mo ti gbọ́ ta ní kíra mo ti ta. ó di yé wallahu ta'ala àlà gbé lọ́nù. wàhálà

ẹni tí àwọn yẹn mú lọ́rẹ̀ ọ̀pẹ́ yẹn so ẹni náà ti gbogbo ẹni tó bá fi di ẹni máa ti ń bá jà àti kí ṣe àwọn àbò tó ń bọ̀ bóun ni àná. àwọn èèyàn wo kí ló ń tọ́ yìí kí ló fara ìjọba rí wọn kí ló ti ṣe tí wọn ní kí ìparẹ́ fún wọn ọkọ wa tí wọn ní fi ọkọ̀ lọ́dẹ̀ ní ìfowó ń tọ́ yìí ó ti parí tí wọn ti láàrin wọn. ó ti kọ́kọ́ ọ̀dọ́ láti mi sí gbogbo àwùjọ àwọn ẹni tí mi sí gbogbo ọ̀rọ̀ yóò rí báyìí ọ̀rọ̀ rí báyìí ọ̀nà pàdé àfáà wọn bá àkàkà ló sì ìyàwó rẹ̀ yóò ní báyìí pẹ̀lú búrà kan ìjọ ní kíláàsì búrà kí ìyàwó rẹ̀ wá ń bọ́ búrà ń sọ̀rọ̀ búrà ń wá ń bọ̀ wá búrà kíkà kí ló ń tẹ́ kíkà ẹ̀yìn sọ̀rọ̀ yìí kí ló ń tẹ́ kíkà túká ní gíní mọ́mọ́ mi suspect rẹ pé ìdí ìjọdá ó wá ní tọ́ka ni pé ọlá ìfún mo rí pé àárín yín ọ̀dà ni ìjọ ìjọ agbó àárín mọ́rọ̀ rárá mi nìyẹn ìjọ agbó mo rí pé àárín yín ọ̀dà ní ìyẹn kéèyàn ní ọwọ́ ìyàwó mi nígbà tó mọ̀ pé àárín ọ̀dà effort wo ni wọ́n wá sí láti tún àárín wa ṣe tó bá dúpọ̀ ọ̀rẹ́ yẹn méjì ní ọ̀rẹ́ méjì ní ọ̀rẹ́ àwọn méjì ní ọ ìwọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kìí ta ẹ ó sì ẹ̀kọ́ bá ti ṣe àtúnṣe nì ìgbà aláàkọ́ ìtàbọ̀ bẹ̀rẹ̀ láì láti mọ̀jọ̀rọ̀ láìláì wọ́n ni olùkọ́mọ̀ yín olùkọ́mọ̀ yín méjì pẹ̀lú àbára yín gbàgbé lẹ́ so ọ̀rẹ́ pẹ̀lú ìta tó mọ̀ yín ká mìta yín bá mìta bí ìjà olùdó mìta sí mìta sí ọmọ ìyẹn tó tán àti àti láàrin mìta ayé àti mìta bí yìí زلوني والله تعالى أعلم نعم نعم واستشهد ابن عباس على أن ذكر معنى الدعاء بقول الشاعر سيدنا بالله ابن عباس رضي الله عنهما وفي قولوا لي سيعطوا ذكر الدعاء ناني قالوا قولوا عطوني واحد إذا عثنا عليك العبد يوما إذا عثنا عليك العبد يوما كانوا بعض يعني فهو في بالبكة تفاع من تعرض إيسماع ليه تكو تكو يسمع قلتو أترك أترك بكناتي بكناتي والله الله سبحانه وتعالى قولوا كل عبادك يقولون هذا كل عبادك يقولون هذا قالوا عبد الله بن موسى عليه السلام قلت له وولي ليس بمعنى أنها كلمة أينا كل يقوله يقولون تويزي اليوم تكذب يميني لأن موسى عليه الصلاة والسلام يعلم عيسى من هذه قلت له موسى عليه الصلاة أمة تتبي كلمة هي ولكنه أراد شيئا يختص به أما الله كتبه سبيشال كون bọ́lá ṣe yòó sí kàlámù láì lòun ní wọn kàtó wà special pẹ̀lú òun nípa nílọ́wà لأن تحسيس الإنسان بأمر يدل على منقبة له ورفعته يقول لما تفعل لما نية تعيين ẹgbẹ́ ló ní ẹ̀ta yìí fún ẹ̀ pé ìkùkù rẹ̀ dànù ìgbẹ́ ìkùkù ní ẹ̀ ó di wà ó ń sọ̀rọ̀ àwọn ẹ̀nẹ́bí ọlọ́ọ̀pá kan náà wọn fọwọ́sọ pé lọ́wọ́ lọ́rù nípa ẹ̀kẹ́ máa rárá ilẹ̀ ọlọ́ni máa gbọ́ òun yẹn gbà nípa ìfọ́ ń tọ́wọ̀ ẹ̀mí ọlọ́wọ́ á ń bí ìlú ẹ̀mí kankan ọlọ́wọ́ á sa ẹ̀mí márùn-ún ní àbíbi Musa aleyhisselam àbíbi Isa aleyhisselam àbíbi Ibrahim aleyhisselam àbíbi Nuh àbíbi Muhammad sallam ọlọ́wọ́ á ní bí ìlú ẹ̀mí wọ́ọ́ náà sáníọ́ ní ara rẹ̀ ó ní ìbìnà jí yorùbá ìbìnà jí yorùbá ní kí wọ́n parí ayé ọlọ́run lànà ní ẹni ọlọ́run ọlọ́run lànà kò ní bẹ́ẹ̀ ni. ìwọ Ibrahim taniẹ ó ní mi ní Khalilullah Rahman ayé ọlọ́run ayé ọlọ́run lèmi ìwọ Musa taniẹ ó ní ìbìnà karamullah ìbìnà karamullah. وإيسى ثانية أولي من روح الله من روح الله هو محمد ثانية أولي من عبد الله ورسوله هو لم يمين وطواد كل حاجة فلد ولا أولي رأي ليه أولي رأي ليه عبد الله ورسوله أولي بيكم يا أجا نبي الله خليل الرحمن سلام الله هل روح الله قال أولي إني عبد الله ló fa islam fífi láyé àwọn àlébí sí àdúrà àwọn àtàbírí ẹ̀rì ìyá mẹ́rà ni wọ́n ti bí ẹ̀dẹ̀ náà in fact bí sáà wọ́n ti ti dé àti islam bọ̀ mọ̀dínà àwọn ẹgbẹ́ máa sọ̀rọ̀ àwọn sadiq mú kú ní àlébí àlébí àwọn dáhà ramadina ọ̀sán àlébí ẹ̀kọ́ àmàdó mà àlébí ni ẹgbẹ́ pèmí ní nǹkan mi ẹpèmí ní Abdullah ẹni Abdullah ẹni wọlé ọba ní ẹpèmí lẹ́rú wọlé ọba ẹni mọ̀rọ̀dà yín lẹ̀ ẹni mọ̀rọ̀dà yín tanku tanku ẹni yẹ balógun mọ̀rọ̀dà yín tanku tanku pé a nílẹ̀ yìí àwọn ọmọ ìtẹ̀lẹ̀ mi kárí àbúndì láti ṣe àtàkù wọ́n ti ṣe ẹ̀ka mi. ọba ti ṣe àtàkù mi yọmọ pé ẹ̀ ẹ̀ka mi kárí wọ́n ní ẹkùn ya tí káwà tàkù ìkàkàrí gbóná ni ọlọ́wọ́ kú sáàmì ní kọkàn wa sam ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà àwọn ẹgbẹ́ kọ́ ọlọ́wọ́ fún mi special kí ló dá bẹ́ẹ̀ lọ lọ́wọ́ lè Musa aná o máa máa àtọ́ fàlẹ́yìn yóò máa ó ọjọ́ máa máa ó ti àbúkú tó bá wulẹ̀ yóò ta bẹ́ẹ̀ kò sí ìgbàlẹ̀ fún ojú tó dá ilẹ̀ lọ́la kò sí ìgbàlẹ̀ lọ́la وأن لا إلى الله عالم من السماوات والأرض ما فيهن لا إلى الله أتم لبقبان وما فيه فإنها تميل بهن وترجح ترجح بالتوج ولا اسمه دل ذلك أن يحب الله إلى الله وعظم وعظمها إليه يقول إن توافقوا الله تكتب كلمة لا إلى الله لكن لا بد من إتيان بشروطها أبدي هاوي لا تقوه لا بد من إتيان بشروطها كين يوي كل شروطها كل شروطها كبيرو كل شروطها مش شروطها واني أطلع فيهم وقت شروطها كل شروطها نعم ìránìà ìdílé olùsòwò tó láyé lọ́la o ṣeun mẹ́jọ ni àbí méje ó dé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa àmì ìdùnnú mẹ́ta ni ní àfi sìkìsì kìsì náà ti kọ̀rọ̀ àmì wọ́n sọ ń yọ ìpínbàtà ni wọ́n kọ́ ìgbọ́ yìí sí ó dé wa ìlà búdá ìṣòro tìlá lókọ́ yọ afá ó dé wa báyìí ó dé nígbà tó ń bọ̀ àkà fún wa wọ́n mú káfí yíwa ẹ kó yíwa kó yíwa gbọ́n lọ mú káfí rẹ̀ yíwa náà bá ma bada ni ìtìyàn ni ṣòro tìyà amma mudadu an ya kula a fa'ilun bilisani duk ya ga wuri a hannika ka wuri a hannika وكم من إنسان يقولها لكن عنده قريشة لا يسوي شيئا أي مديوي أنا أقول لك جبي يلو يجي يلو شيء كسيجي لك دول يعني لم لم يقلها على وجه الذي كان به الشهود قوي كيف لو عمان كيف عمان مجمرة وإن كانت به المواني ريح أو بابرو يكروه الشروط هي اما ما نبقى العلم المنافي للجهل عمل أخوني نعم قولي والعربين السبع الأسلامية في بعد النفخ والرفع في رأسه نون قال من يواني يوان الأخوة السبعة لهذا قال وهذا لا يسمع بضباني لأنه إذا عطف على اسم أن قيل استكمال خبر وجد نسبي كل إفان منها وهم يمين إذا عطف على يعني واو واو واو العطف وهم يبدون كان على اسم اسمه طريقه عن قيل الاستكمال لخبر هذا طريقة أتعلقوا ويني بجماع نصب لأن نقواني نصبي تقولني قولوا مالت أي رجعت حتى يملن يتم جواله يتم جواله يتم جواله قالوا عامرهن كنتوا عامر أي ساكرهن gbogbo àwọn súnmọ́ àtìlẹ̀ gbogbo èèyàn ní gbogbo tó wà ń bẹ̀ ní ọgbẹ́ ìlàgbàlè gbogbo tó wà lórí rẹ̀ ní ẹja ní gbogbo tó wà lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdíwà ọ̀hámẹ́rin ṣe inú ọgbẹ́ lẹ́bí agbára bí i ṣe òun náà ni ti ń gbénú ẹ̀ kọ́lù gbẹ́rì gbónú pé ìrọ̀kúnjẹ ọlọ́wọ́ ọba ìsẹ́sìn mẹ́sìkò tọ́gbà ọlọ́wọ́ yọra ẹ̀kọ́ لأن قول لا إلى الله ما عليه يقولون نائب نسمى الله سبحانه وتعالى المثنى عليه أعظم من نفسنا الثانية يعني هو أخرجوا أن يجعله سبحانه وتعالى وهنا يجب أن نعرف يجب عن كون الله تعالى في السماء ليس كقول الملائكة في السماء لأنه الأولى في السماء ليس لبريد في السماء ìdí nípa àwọn mẹ̀lẹ́kà ní sáwọn àjọpọ̀ ara ibi tí ọlọ́run fún àti gbígbé ní ara o sílẹ̀ pàtàkì ṣọgbọ́n najimudin alọ́lọ́wà nùsùmà mẹ̀lẹ́kà nùsùmà àwọn gbígbé ọlọ́run nùsùmà kìí sí gẹ́gẹ́ bí gbígbé àwọn mẹ̀lẹ́kà nùsùmà ní sílẹ̀ pàtàkì ṣọgbọ́n ìṣùwàfà najimudin tó bá ti ní kọ́ ìlàgbé lẹ́sìn àmì ìṣẹ́wọ́n wọ́n sì ní olùdíjì nígbà fún ọ̀kọ́ ìrà àti àlùsùnà ọ̀dùnmọ̀ nìyẹn عند في جوا الجوب وبنك لا كون ملاعبة في السماء كون حادي دلي جاء ملاعبة ملاعبة في السماء لا وانا ابو غلب ابني ابو كل اللي يبي تكون ملاعبة ابو كاتا السماء فأم ساكنون في السماء لأنهم موتدون إلى السماء ونقول السماء تقوم بكل السماء فجبنا جذب جذب قالوا جاكم الرب تبارك وتعالى قال الله سبحانه وتعالى ليس موتاد إليها بكل السماء القيود لهم لكن بكم رأيني ولا رأيني قدوا الله أكبر بل إلى السماء وغير السماء موتاد إليه إلا الله كيف عليه àti gbogbo díẹ̀ sí mímọ́ àwọn nìkan wọ́n bùkátà ọlọ́run bá wọ́n ìnà aláwọ̀ ní ìsúnàdì nígbà máa bùkátà wọ́n dún ní gbọ́n ní ìsúnmáà àtìlọ́ha ọ̀tùbílò ọ̀tùbílò ìgbà bá ọlọ́run àbíkíkà òun ní àyè tó gbà ọlọ́run bá àbí tó gbogbo ọlọ́run bá àbí tó yípo ọlọ́run bá sùn السماوات باعتبار الملائكة مثلة مثلة الملائكة الملائكة عيكتما بالنسبة عيكمنوا قولي وما فوقهم منها تقول ما تقولوا مدلهم عليهم قالوا لكتما وأجبتكم بكما أنا بقولك إلى لله أما قالوا الله سبحانه وتعالى فهي جهة أن الله تعالى مستوين على العصر هذا كان sama tafsiri kan ni al'arshi kuma ba uguwa subhanahu wa ta'ala lórí al'arshi ala kullu shay'in min khalqi kusina ta kusina ba Allah ba subhanahu wa ta'ala nan wede wallahu ta'ala kadu ba nabi sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabi ajma'in adbi adbi qawlu tirmidhi لا إله إلا أنت سبحانك إنك من الظالمين نعم بالتجميل نعم wọ́n fa mísìkì ìjọba ni wọ́n wọ́n ní ìjọba ààrẹ mísìkì ọlọ́ọ̀bá sùhánà wọ̀tí ara ẹ̀wù ń tẹ́lẹ̀ tí wọ́n fi wá gbọ́dọ̀ àlẹ́gbẹ̀ ayub lẹ́yìn náà kó fi dájú alúkú bí ayé ọ̀gbẹ́ lọ́ọ̀bá kò sí ẹ̀rí yìí lẹ́yìn náà ẹ̀wù ń tẹ́lẹ̀ ẹni pé rahmata yàwó ẹ̀ ọlọ ọwọ́ oúnjẹ wa bí ẹ̀ àárẹ̀ yẹn le wàhálà yìí lọ́lọ́ mọ́ bá gbígbá gbígbá lọ jẹ́rán ní ìgbòho yìí ó fi gbúgbù fún un gbogbo ẹ̀ ọ wá lọ ẹ̀kọ́ ìdíjì lọ fún àdúgbò ẹ̀ tó ẹgbẹ́ ojú wọn ní àná ọ̀gá ń tẹ́yìn nípa táàrí ọ ọ̀gá tó yé ní gbòmí ni ọ̀gá ló ń jẹ́ yín lọ́la ní pàdé ọ̀dọ̀ àyíbọn ọmọ ìjọba sílẹ̀ lónìí ọ̀dà ah, ìdádúgbọ́lọ́ ọlọ́run ọjọ́ àwọn ah, oúnjẹ ọmọ ìjọba sísù náà gbogbo ní ah, àà ọ̀kan láti láti ìwùkú ń bọ́sẹ̀ yìí ọwọ́ ìbára ẹ̀wí ìṣẹ́fẹ́ ẹnu ẹ̀ ọ̀kan láti láti bẹ̀rẹ̀ láti wá jẹ oúnjẹ ọmọlọ́mọ ọjọ́ ńkọ́ ìdájú mọ́lọ́mọ padà owó ọgbà sí rahmatu padà lọ sí ìdíjọ́ ọlọ́run tó ń bí ayé ní àlàáfíà a ah, ẹ̀tọ́ lè bára rẹ̀ wí bí pa ọmọ ọmọ rẹ̀ wípé bí pa ọwá tún ní káwọn fún mọ́tí náà ọba ọdún yẹn ní fi sí sí ẹ̀rọ mú fún ọba ní kìí ti dùn iná láàyò sí